àtúgbò ẹ̀yọ̀gbọ́ wa lálẹ́ tòlí lórí ètò wa tuntun ìbàdàn ní ìbámu pẹ̀lú síra àtúntò ìyẹ́sọ̀ ìlọ́ ìdárí ọ̀sùnà àlàyé nípa àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa àgbọ́yé ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ní ìbámu pẹ̀lú al-Qur'an àti sunnah nabi sallallahu alayhi wa ìjà bọ́rọ̀dé ní nítorí Ìbàdàn báàbù ẹlẹ́kẹ̀wá ń sọ̀rọ̀ nípa alhaid wal nifas alhaid òun náà ní ẹ̀jẹ̀ aládà obìnrin wal nifas àti ẹ̀jẹ̀ bímá so kí ni ìdájọ́ tí ṣẹ̀ríà Islam sọ fún wa lórí àwọn nǹkan méjèèjì yìí òun náà ní báàbù yẹn sọ̀rọ̀ fún wa. a ti wá sàlàyé nípa bí mọ́sálà mẹ́ta àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta tó wà lábẹ́ báàbù yìí àṣàlàyé mẹ́ta nú àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó wà lábẹ́ rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a bọ̀ sí mas'ala ẹlẹ́kẹrin ma yahrumu ma yahrumu bil kí ni àwọn nǹkan tó di èèwọ̀ fómìnrin látara fómìnrin ń ṣe haidọ̀ lọ́wọ́ obìnrin ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wan nifas àbí látara pé obìnrin bímọ ẹ̀jẹ̀ ẹbí máa sì ń wá lọ́wọ́ àwọn nǹkan kan bẹ tí ṣẹ̀ríà ìsìláàmù sọ di èèwọ̀ fómìnrin tómìnrin ògbọ́dọ̀ sí lásìkò náà ó jẹ́ pé eléyìí kìí ṣe aládàkọ́lá àwọn fi mà níta fi mọ̀ náà ni pé kí lànàbí tọ́ka fún wa ń bẹ̀ kí ló wà nínú alukur'an àwọn nǹkan tí yóò ṣe èèwọ̀ fómìnrin lásìkò táwọn sọ yìí àwọn náà làwọn tí a fẹ́ máa kà fúnra wa yìí alákọ̀ọ́kọ́ òun náà ni alwatu fil farj òun náà ni kéèyàn bóbìnrin lájọṣepọ̀ lójú ara kéèyàn bóbìnrin lájọṣepọ̀ báyìí lójú ara èèwọ̀ ni nígbà tó obìnrin bá ń ṣe háídọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni nígbà tí obìnrin tó bá bímọ tó bá ṣe bímọ tẹ́jẹ̀ bímọ sì ń wá lọ́wọ́ èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba adékíọlá tó sọ fún wa nínú alukur'an ó ní fa àtẹ́zìlú nìṣẹ́ ẹ̀fìlmáhìd ó ní ẹ̀yẹra fóbìnrin fàtẹ́sílù nìṣá ẹ́ fìlìmọ̀ ẹ yẹra fóbìnrin nígbà tí bá ń ṣe níbi tí ti ń gbà tí bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ wàlá tẹ́kọ̀rọ̀bù hùn ná hàtà ẹ má wàá súnmọ́ títí tí wọ́n fi títí wọ́n fi má ti ń sọ fún ti ẹ̀ má dọ́dọ̀ rárá ẹ má yọ fara kàn ọ́ wọ́n náà má fara kàn má jẹ́ ó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ má tẹ̀ jó fọwọ́ kan tó jẹ rárá tó bẹ́ẹ̀ náà lẹ́lòmí ò fẹ́ gbọ́ àyà ẹ̀ sí. àmọ́ hadith anabi sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ká gbàgbọ́ yìí rẹ̀ pẹ̀lú bàtà bí ti lò pẹ̀lú àwọn sàábé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ sàhábíyàt nígbà tí wọ́n bá ń ṣe lọ́wọ́. a àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tí ó jọ wà lẹ́gbẹ̀ẹ́ sallallahu alayhi wa sallam wọ́n jọ sùn ni bí haidọ̀ rẹ̀ ṣe dénú ló bá di pé ń bá ń yẹra ló bá anabi wa nígbà tí haidọ̀ rẹ̀ wá dé so anabi ní lọ́ọ̀lẹ́ fi aṣọ lọ́ọ̀lẹ́ kọ́fà ojú ibi tí haidọ̀ ń gbà jáde ọ̀tá wọ́n sì jọ sùn pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lórí ibùsùn kankan náà so lẹ́bẹ̀ẹ́ náà arími inú yàrá anabi sallallahu alaihi wasallam tó jẹ́ pé látara pé ṣe haidọ̀ lọ́wọ́ ó fẹ́ máa fà sẹ́yìn láti pé kó gbó omi tá anabi ó mu fún anabi kí ni anabi sọ fún anabi ní haidọ̀ tukì laysat fi yadik anabi ní ọwọ́ kọ́ lómi ṣe haidọ̀ haidọ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn báwọn nísìnyí so agbọ̀ yé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a àhàdìsì kátà nàbì sọ ńgbà tí àyà yìí sọ̀kalẹ̀ sànàbì kọ́ alẹ́ kọ́ gẹ́gẹ́ bó ti wà nínú sahih muslim anabi ni isna'u kulla shay'in illa nikah anabi ni tóbi ni bá ń ṣe àìsàn lọ́wọ́ àbí tí ẹ̀jẹ̀ bí máa bá ń wá lára obìnrin lọ́wọ́ anabi ni gbogbo eré ló lè bóbìnrin rẹ̀ ṣe isna'u kulla shay'in gbogbo nǹkan pátápátá ló lè bá a ṣe illa nikah àyàfi àjọṣepọ̀ lójú ara nìkan òun ló gbọdọ̀ ṣe pẹ̀lú ẹ̀ tó ó túmọ̀ pé kí ni pé èyàn kì í ṣe pé wàá kó obìnrin tí kì í ṣe pé obìnrin náà wàá kọ́kọ́ ti pé òun ti háìjọ lọ́wọ́ pé èèyàn máa lọ lè sunbi kan kí mi máa sunbi kan lọ́tọ̀ ẹ́ rárá o eléyìí ta ko ìlànà nabi sallallahu alayhi wa sallam nǹkan ẹ̀yọ̀ kan tó jẹ́ wọ̀ òun náà ni nígbà àlè kọ́lẹ̀ ń gbà wọn láíláí <laughs> immunity ń bẹ lára rẹ̀ báwọn nígbà tí máa ń ṣe haidọ̀ lọ́wọ́ àlè kọ́ obìnrin lẹ̀ títí tí ó fi kíni títí tí ó fi parí haidọ̀ rẹ̀ ọba àlekọ́ lánàá fọ́tọ́ lè kó hó ná lè ẹja ti hì ná yàní tẹ́ bá fẹ́ kọ obìnrin lẹ̀ ẹ kọ obìnrin lẹ̀ lásìkò tó ṣe kíni lásìkò gbà tí kò bá ṣe haidọ̀ lọ́wọ́ yàní ìdà làá máa fi obìnrin máa ń ṣe ìdà nígbà tá ẹtì bá ọ̀nì sẹ́yìn bá kó mẹ́rin lẹ́gbà tó mọ́ yóò wá ṣe ìdá lóṣù mélòó oṣù mẹ́ta yóò ṣe nǹkan oṣù lóṣù mẹ́ta síwájú kó tó wá di kíkọ́ ọ̀lẹ̀ jálẹ̀ sòtí ò bá fi lè parí áìdọ̀ lẹ́ẹ̀mẹ́ta nínú ilé rẹ kò tí ì di pé ìkíkọ́ ọ̀lẹ̀ kò tí ì sèkínni kò tí ì dúró lápèjúwe nísìnyí obìnrin ṣe obìnrin ò ṣe áìdọ̀ obìnrin ń mọ́ ìyẹn wá kó obìnrin lẹ̀ so obìnrin yẹn yóò ṣe haidọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta síwájú kó tó di pé kíkọ́ ọlẹ̀ yẹn wá sí kíni ọwá valid so láàrin yẹn nísìn bóyá ó ṣe haidọ̀ alákọ̀ọ́kọ́ tán ọwá wò pé tọ̀ọ́dà ajá parí rẹ̀ ó ti tán nànú so kò sí tọ̀lá kì má nànú ó ṣe haidọ̀ ẹlẹ́ẹ̀kejì tán owó pé já parí rẹ̀ ó ti tán nànú àbí téèyàn bá wá filẹ̀ bẹ́ẹ̀ tó wàá pé padà ó sọ fún pé àkọ́ra wálẹ̀ mọ́ ẹ wá ń bá lọ bá títí ó wá ṣe nǹkan àládàá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá fi lè parí ẹlẹ́kẹta onísìn ó ti kọ́ nánu tó bá tuntun fẹ́ padà ẹ tún sẹ̀sẹ̀ ákìlú nìkan mi ni yóò tún gba ẹ bá ó tún sẹ̀ a lè kọ obìnrin lẹ̀ láíláí nígbà tí máa ń ṣe haidọ̀ lọ́wọ́ tí a bá fi lè kọ obìnrin lẹ̀ nígbà tí ń ṣe haidọ̀ lọ́wọ́ eléyìí kì í ṣe tọ́láàkù sunni eléyìí ni tọ́láàkùn bìdìíyò kíkọ́ lẹ̀ àdádálẹ̀ lélẹ́yìn. wa qawlihi sallallahu alayhi wa sallam atúndí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam li ọ̀rọ̀ tá anábì sọ fún Umar ibn al ó kọ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe haidọ̀ lọ́wọ́ bí ó ti bí Umar bin Khattab ti lè fẹjọ́ rẹ̀ sùn anábì nù pé à ah, ọ orí ti Abdullahi dẹ́wò báyìí wọ́n fẹjọ́ rẹ̀ sùn anábì anábì ní múrùhù lọ́pàá aláṣẹ kìí sa àbákọ́ ẹ̀ lọ́pàá aláṣẹ fún fali yòrò jẹ́ ìhà kó yà gbá padà báwọn náà lẹ́sẹ̀ kan náà ẹ ti báwọn nísìnyí anábì ní kó dá padà pé tọ́lá àfi tó ṣe òun tọ́lá àfi tó gbádùn ni anábì ní kó gbá padà so eléyìí náà ń túmọ̀ pé eléyìí náà ń túmọ̀ yìí pé obìnrin nígbà tí máa ń ṣe haidọ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ kọ́ọ́lẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Abdullahi ibn Umar yìí òun náà nígbà táwọn kan sọ fún Umar ibn Khattab pé àkílódé tó yan ọmọ ẹ sára àwọn tó lè jẹ khalifa ó ní sọ ọmọ tí yóò mọ bá ṣe máa ń kọ́ ìyálẹ̀ <laughs> ọmọ tí yóò bá ṣe máa ń kọ́ ìyálẹ̀ tòun ti tó ti pé Abdullahi ibn Umar kò sì jẹ́ ẹtì báwo ní sè bàbá yìí ti fi kíní kó fi ta káńtà rẹ pé a ọmọ tí yóò mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kíni bí o sì mọ kó bẹ́ẹ̀ ṣe kọ́ lẹ̀ lọ́wọ́ ní kó o fi sí ara àwọn tí ó jẹ kàlífà nígbà tí nígbà tó o bá kú tán so alimuhim ibi tó o ṣe pàtàkì tá a fẹ́ lò bẹ́ẹ̀ náà òun náà ní kíni òun náà ní pé ìgbà tá a máa kọ obìnrin lẹ̀ òun náà nígbà tó obìnrin bá má tí o máa ṣe haidọ̀ lọ́wọ́ naam ẹlẹ́kẹta inú nǹkan tí haidọ̀ máa ń sọ di haram obìnrin òun náà ní asọ́láàt ìran àbí àbí ẹ̀jẹ̀ bímọ tóbìnrin bá ń tẹ́jẹ̀ bímọ bá ń wá lára obìnrin ẹ gbogbo gba obìnrin ò ní kírun kò sì ní kí má ní láéláé wọ́n ti bùn nù láwọn àsìkò yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tóbìnrin bá ń ṣe háídọ̀ lọ́wọ́ kò ní gba àwẹ̀ yẹn kò ní ṣe kíni kò ní kírun yẹn kò sì ní dá padà mọ́ inú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala bùn obìnrin nù inú tí anabi sallallahu alaihi wasallam ti fi pè wọ́n ní nàkìsọ́tù dín àwọn tẹ́sìn nísìnyí ọkùnrin nísìnyí tí nǹkan ò sí ọ tí ó rẹ̀ ọ́ yàní tí yóò ṣe àárẹ̀ làákàyè kọ́lá bó ara gan o gbọ́dọ̀ mọ́ kírun àbí tí yóò bá ní àárẹ̀ làákàyè ló kù tí yóò bá ya wèrè ìgbà wọn nísìnyí tọ kò sírun lórí ẹ̀ mọ́ nígbà kò ọ ẹ o gbọ́dọ̀ mọ́ kírun lọ́kùnrin àmóbìnrin obìnrin láwọn àsìkò kan lóṣù tó jẹ pé kíni wọn ò fi irun lẹ wọn bá ń pè irun ayé alasọlá sì máa wò ní wọn so kílẹ̀ rí lórí eléyìí òun náà ni <clears throat> ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tí anábì sọ fún arábìnrin kan nínú àwọn sàhàbíyà táǹpè ní Fatima bintu Abi Hubaysh anábì sallallahu alayhi wa sallam sọ fún pé idha aqbalatil haida anábì ní ti haida rẹ bá ti dé tó bá dé fada'i salat kìrún ẹ wo ní sìn hadith anabi sallallahu alayhi wa sallam nù hadith yẹn wà ní sọ̀rọ̀ bukhari wà ní sọ̀rọ̀ muslim ó túmọ̀ pé tóbi bá ti rí haidọ̀ rẹ̀ inshallah alálọ́wọ́ ní ti báyìí ó bá ipá lè jò dé ẹ àlọ́lá ti parí síbẹ̀ náà nù àbọ̀wà lérí irun ó bá wá rí pé nǹkan yẹn bẹ̀rẹ̀ sí dé lérí irun ga yóò jáde kó lérí irun báwọn náà ni kò ní jà ń parí rẹ̀ kò ní sèpé yóò parí rẹ̀ àbọ̀ sálámà rárá yóò jáde kó lérí irun ni nítorí pé kíni obìnrin ò gbọdọ̀ kírun pẹ̀lú haidọ̀ lára ẹlẹ́ẹ̀kẹ́ nínú nǹkan tí haidọ̀ máa ń sọ di haram fómìnrin òun náà ni asọ́wù òun náà ni àwẹ̀ ngba tó obìnrin bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ àbí gbà bí ma tí ma sì ń wá lára rẹ̀ lọ́wọ́ obìnrin ò gbọ́dọ̀ kírun kò sì gbọ́dọ̀ gba àwẹ̀ nígbà tó bá ń kò gba àti irun kò gba ẹ wá rí àwẹ̀ yìí nìsín Allah subhanahu ha ta'ala òbò mi nígbà tí bá ń ṣe haidọ̀ lọ́wọ́ inú nìkan náà ló gùn yín ẹ gbogbo tó o bá gbà sọ eléyìí kọ́dà ó bá jẹ́ pé ìṣẹ́jú márùn lókun tí yóò fi sínú ẹ ò ní okùn ìṣẹ́jú márùn tí yóò fi sínú àìdọ̀ bá dé ó dé náà nù èdè báwọn ní sè àwẹ̀ ẹjọ́ òun ó ti forí sọ́gbọ́n ò láwẹ̀ má níjọ́ òun àwẹ̀ ń wà lára àwẹ̀ tóbi yóò ṣe tí ó san padà ọmọ wa jẹun lọ ọgbọ́dọ̀ wa kẹ bẹ́ẹ̀ kọ́ wa ní jẹun kẹ bẹ́ẹ̀ yàrá ibi àwa ní ìsìn kakún ìsinú tún fẹ́ẹ̀ tó rárá o ìsinú fẹ́ẹ̀ tó tòbí sinú bá tó bá àkóso tún sẹ́jú kan tó nù ó fi wọ̀ haidọ̀ ṣe kí ni haidọ̀ ti ba àwẹ̀ yẹn jẹ́ nù yóò dá àwẹ̀ yẹn padà so a kí ni ẹ̀rí lórí eléyìí òun náà ni a hadith anabi sallallahu alayhi wa sallam tánàbí sọ pé alaysa ihdakunna nígbà táwọn obìnrin ń béèrè lọ́wọ́ ànábì pé èéṣe tá a fi jẹ́ ẹni tí ìrùn wa ò pé onílàáká ìwà ò pé nàkìsọ́ọ̀tù àkìlín wàdín onílàáká wa kò pé o tún ní ẹ̀sìn wò pé èéṣe lọ́nà wo so ànábì yanjú ti làákà ìfún wa ẹgbẹ́ ẹ rí wọ́n bá ní kẹ́ wẹ́lẹ́rì wá ọkùnrin kan obìnrin méjì làá fi sẹlẹ́rì nínú sẹ̀ríà Islam ìtumọ̀ rẹ̀ náà nù pé bẹ́ẹ̀ni kan bá ń gbàgbé nu wa fọ̀tòdàkírọ̀ ha ìdá al-ukhra kùránì ní tí kan bá gbàgbé ìkejì ó ṣe kíni òun ọ̀ràn ti ń tiẹ̀ ẹ̀dí bá ní sábìsì àwọn méjì ò ní lọ lẹ́ẹ̀kan náà bí kan bá lọ ìkó ṣe kíni <laughs> ìkó wà fẹ́lẹ́wù so anabi ló wí bẹ́ẹ̀ anabi wa ní sékè ṣe pé ìdàkúnná ìdàhádọ́t làmùtẹ̀sùn nta fi lẹ́sìn yìí ò pe ni pé tẹ́nìkan ní tẹ́ẹ̀ bá ṣe àìjọ lọ́wọ́ ṣé ẹ̀ mọ̀ pé ìgbàwẹ̀ wàlámùtù sọ́ọ̀lì ẹ̀ ti kírun bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kúlì nàbàlà wọ́n ní ànábì wọ́n ní bẹ́ẹ̀ ni lóòótọ́ àríyàn rẹ̀ jà so anabi ní bá ti wá rí báwọn tí yóò mẹ́sìn yín pé nù so anabi fún wa létí eléyìí ẹlẹ́ẹ̀karùn-ún inú nǹkan tó jẹ́ èèwọ̀ fóbìnrin òun náà ni àtọ̀wáàfù obìnrin yìí tàwáàfù ilé Allah subhanahu wa ta'ala nígbà tí bá ń ṣe haidọ̀ lọ́wọ́ so kílẹ̀ rí lórí eléyìí òun náà ni hadith Aisha radiyallahu anha tó wà nínú <clears throat> sahih Bukhari àti sahih Muslim nígbà tí Aisha lọ́kìnrin tó fẹ́ lọ lè ṣe hajj so haidọ̀ rẹ̀ wá dé lásìkò gbà yẹn kílá anabi sallallahu alayhi wa sallam sọ fún anabi ní if'ali ma yaf'alu alhaj anabi ní gbogbo ntí alálàájì máa ń ṣe náà ni ó ṣe gayra alla tatufi bil bayti hatta tatuhuri ẹni máa pé òní ṣe tawaf nìkan ni tí ó fi ma ó dìgbà tó o bá má tán kó o tó lè ṣe tawaf tó anabi ní òní ṣe tawaf tó àmọ́ gbogbo nǹkan yòókù tẹ́yẹ̀ máa ń ṣe as-safa bainal marwa bainal eh, bainal. Eh, asáyú bẹ́ẹ̀ náà sọ́fà wàlí márùwá ó kọ́sẹ̀ láàrin sàfà àti márùwá so eléyìí ó ṣe yìí àmọ́ ká tọ̀wáfù oníṣẹ́kínni iná ló bá ti pín bẹ́ẹ̀ náà àwọn onímọ̀tán ní tọ̀wáfù gan òun gan bí irun náà ni wọ́n kàn gbà aláìka máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a lè máa sọ̀rọ̀ bí irun àmọ́ àlè sọ̀rọ̀ lérí lórí irun náà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni qira'atul Qur'an ẹni ṣe haidọ̀ lọ́wọ́ àti ẹni ṣe kínní ti ṣe nífàsù lọ́wọ́ so àmẹ́lẹ́yìn ìyàpẹ́ ni wà ń bẹ́ẹ̀ so làbá àfi sọ pé wàhùwà kọ́ọ̀lù kẹsìrì min alil ilm eléyìí lọ́rọ̀ àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ mina sọ̀hábà ti wọ̀tàbí nínú àwọn sàbẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n mọ̀ bá àdàwọn àtàwọn tó wá lẹ́yìn wọn àwọn sọ yí pé kíni obìnrin ò gbọ́dọ̀ ka Qur'an nígbà tí máa ṣe lọ́wọ́ so àmọ́ àwọn míì náà ń bẹ tó jẹ́ pé wọ́n ní obìnrin lè tó lè jẹ́ pé àwọn ní nọ́fẹ̀ ẹlẹ́rìí nítorí pé ẹ̀rí So, àyà láyà masuhu illa al-mutahharun òun náà ni wọ́n mú wa wọ́n dàpọ̀ sàlàyé àyà yẹn fún wa rí nígbà níbi àfikún olùbàdàn ti náà ni ìpè àyà yìí àwọn màláìkà ní sọ̀rọ̀ nípa ìpè wọn èyí fọwọ́ kọ àwọn tí wọ́n fọwọ́ kan àwọn náà ni al so àwọn tí Allah subhanahu wa ta'ala àwọn malaika nípa rẹ̀ ikú yóò lè gba kuraani mú bẹ́ẹ̀ tó bá ní jẹ́nàbà ẹ̀ háìdọ̀la ẹ̀ so ewu àwọn àdìsí òsèkìnì tí kò ní àlàáfíà ni so àmọ́ ìtàwọn jùmọ̀hóòrò làmà tí wọ́n sọ òun náà ní pé kíni òun ní pé obìnrin ò lè gba àkòríkà alukuraani so wọ́n wá yọ wọ́n fi àyàfi lẹ̀ wọ́n fi àyàfi wọ́n fi lẹ̀ wọ́n ní lákìn ìdàtàjà ilà kìrọ̀ àmọ́ tó bá ní bùkátà sí pé kọ́ ka alukuraani kà á ń tàtàjà ilà bọ̀rọ̀jà kẹ́ẹ́ bí kóbìnrin sí kó ti mọ̀rọ́jà kó rìváìsì ntòdì ha nínú alukur'an hata láyùnsá títí tí obìnrin gbàgbé rẹ̀ kó gbàgbé tó bá ní sí wọ́n obìnrin wà fún báwọn ẹ̀ alimil banati fil madari àbúfẹ́ kọ́ àwọn ọmọ ẹ̀ obìnrin tí ń ṣe kíni tó fẹ́ kọ́ àwọn obìnrin ń kọ́ àwọn ọmọ kéékèèké ni òyìnbó tó bá ti wá ń ṣe àìsàn lọ́wọ́ nísìnyí yóò yọ kóònù táìmù tèbù ni àbí kò ní káwọn máa ń jọun àbí òní lọlé kéwù so wọn ní irú eléyìí nísìnyí ìgbàláyè wà fún obìnrin bẹ́ẹ̀ wọn ní àwòkèrọ àti wíìlì di ha àbóbìnrin fẹ́ ka yàní tó ti yàn fúnra rẹ̀ kó wọn máa kà ẹ́ ó ti yàn pé àwọn ibà yìí ló máa kà ní inú alukur'an láwọn àsìkò báyìí láwọn àsìkò báyìí wọn ní gbogbo eléyìí náà ní tiwọn ló lẹ́tọ̀ọ́ fóbìnrin wọn ní lamta àtàjì wọn ní tìbá ti ní bùkátà sí wàhálà tẹkọrọ wọn kò ní kà ẹ lákùn sẹ́yìn wọn á ní bùkátà sí so bọ́ọ̀lù yóò ṣe ní ní bùkátà sí láti ka alukur'an láti ṣe mọ̀rọ́jà á so àbí ń gbà mí àbí láti ka àwọn ayàtà alábìíní kéèyàn káàkiri tó sùn gan ẹ ó ní ká kùrùsí ìkó tó sùn tó ó wà torí kò sí ayé dọ̀kọ̀ wá túra alẹ̀ kó túra alẹ̀ fún ṣe ìtọ́ni <laughs> àtàwọn àlìjẹ̀nu ẹ̀hẹ́ èèyàn túra alẹ̀ nù so èèyàn gbọ́dọ̀ túra alẹ̀ òmìnira àti ayé dọ̀kọ̀ mẹ́ta mẹ́rin márùn méje ẹ kò wá ní máa ka àwọn àbíkárù yẹ kó fi ṣe kíni so gbogbo eléyìí náà làwọn àlàyé táwọn olùmọ̀ sọ ìpè kọ́dà àdìsí ànábì sọ fún Aisha pé gbogbo nǹkan ni ó ṣe àyàfi kíni àyàfi kó má tàwa gbogbo nínú sáà alájí máa ń ṣe ìsìn máa ń ka Quran ẹ alájí máa ń wí àwọn àzùkárù lẹ́nu subhanallah aláìlélọ́ gba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan báyẹn so òun náà ni wọ́n mú wálẹ̀ rí naam wọ́n ní kàmá kọ́lá ba'dul ulama tẹ́ bá àwọn apá kan àfa àti sọ so nínú àwọn ntí wọ́n tún ṣèwọ̀ fóbìnrin òun náà ni wọ́n ní masul mushaf fóbìnrin ó gbá mushaf lọ́wọ́ mú ó gbá Quran mú gbà tí ṣe kíni nígbà tí máa ń ṣe haidọ̀ lọ́wọ́ àbí nígbà tí ń ṣe ìfásitì lọ́wọ́ so eléyìí náà kó sínú àlàyé tá a ti sọ sókè ni torí pé àyà tó mú wá fún wa nísìn wọn ni la yamassuhu illa al-mutahharun so a ti sàlàyé pé àyà yìí àwọn tí ń bá wí àwọn náà ni àwọn màláìka so tó mìíràn bá ní bùkátà sí nígbà tí máa ń ṣe haidọ̀ lọ́wọ́ àbí tí máa ń ṣe ìfásitì lọ́wọ́ ó lè sígi ni ó lè gba alukur'ani mu àyàfi ẹni tó bá pé jẹ́nàbà ló ní la ló kù nítorí pé jẹ́nàbà yàní jẹ́nàbà kò sí tó lè máa sọ́ọ̀bù ẹ láti má wẹ̀ jẹ́nàbà ẹ̀sìn kò sí tó lè mú ọdún àmọ́ haidọ̀ ò lè wẹ̀ bí ò bá dá ẹ nífàs ò lè wẹ̀ bẹ́jẹ̀ ò bá dá so náà ni ìyàtọ̀ fi wà láàrin méjèèjì lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni dùkúlù masidi wàlábùtù fìhì ké kómìnà ó wọ mọ́sálásí gbà tí máa ń ṣe háìdọ̀ lọ́wọ́ àbí gbà tí máa ń ṣe nífàsì lọ́wọ́ nínú àwọn nǹkan tí ómìnà ò ní ṣe kíni tómìnà ò gbọ́dọ̀ máa ṣe òun náà ni nígbà tómìnà ma ń ṣe nígbà tó bìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ àgbà tí bá tẹ́ ẹ̀jẹ̀ bí ma ti máa ń wá lọ́wọ́ so kó wọnú mọ́sálásí àbí kó tẹ̀ wá wà ní mọ́sálásí kó jòkó kalẹ̀ sínú mọ́sálásí yẹn so kò ní ẹ̀tọ́ li qawli sallallahu alayhi wa sallam wọ́n ní torí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó báyìí pé la uhillu al-masjida li junubin wala haid pé anabi ní ìṣe mọ́sálásí ní ẹ̀tọ́ fún ẹni tí máa ń ṣe jẹ́ àbí ẹni tó bá ní haidọ̀la tó bá ní ẹ̀jẹ̀ nǹkan oṣù la wàlẹ́ àná sallallahu alayhi wa sallam wọ́n ní torí pé anabi sallallahu alayhi wa sallam kana yudni ra'sahu li aisha anabi a máa gbé orí rẹ̀ súnmọ́ aisha wàyí àfi hujratiha aisha wà nù yàrá ti anabi wà nù mọ́sálásí anabi wà nà orí sí báyìí wọ̀tọ̀rọ̀ jílu ha yóò mọ̀ wá anabi yàn orí ẹ̀ ẹ̀ ìjọba náà ni pé aisha òní segin ni òní wọnú mọ́sálásí wa bá anabi sallallahu alayhi wa sallam wa huwa hina idhin mujawirun fil masjid nígbà yẹn ilé anabi sallallahu alayhi wa sallam àti mọ́sálásí wọ́n segin ni wọ́n fẹ́ gbẹ́ kẹ́gbẹ́ báyìí ni wọ́n fara kara wọn wa kadha yahrumu alayha al-mururu fil masjid gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sàǹgbá ni kómi ni ó má segin ni kó má jòkó ní mọ́sálásí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfẹ́ kó rìn kọjá ìnìkàfàt tẹ̀lifíṣà àtẹ́rù bá tó bá páyà kí mọ́sálásí ó má ṣe kíni ó má dọ̀tí mọ́sálásí pẹ̀lú nǹkan tí ń jáde lára rẹ̀ ẹ́ so obìnrin ògbọ́dọ̀ ṣe kíni ògbọ́dọ̀ kọjá fàyín aminat tó bá wà ní fọkànbalẹ̀ pé òun ti ṣe kíni òun ti blọ́ọ̀kù àyè tí nǹkan yẹn lè gbà jáde lam yahrum kò jẹ́ wà fún mi ó lè kọjá nínú mọ́sálásí ẹ̀sìn báyọ̀ tẹ̀sí àbí kó kàn mú nǹkan nínú mọ́sálásí ó sì jáde naam so àwọn eléyìí àwọn náà ni àwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó di èèwọ̀ fún ẹni tí bá ń ṣe haidọ̀ lọ́wọ́ masala ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni má yujibu wùlẹ̀ haid kí làwọn kí ni haidọ̀ máa sọ di ọ̀ràn yẹn àti sọ nǹkan tí haidọ̀ máa sọ di haram fún yẹn haidọ̀ tún láwọn nǹkan tí máa ń ṣe kíni ẹ máa sọ di ọ̀ràn yẹn léyà lórí tí ẹ bá fi lè ṣe haidọ̀ pẹ́rẹ́ àbí tó ṣe nǹkan eh, nifas yóò sọ àwọn nǹkan di dàtí haidọ̀ lélẹ́yìí yóò padà sọ ti nifas alákọ̀ọ́kọ́ yujibu lughusul tí yàrá bá fi lè ṣe haidọ̀ ó ti sọ ìwẹ̀ dọ̀rọ̀ yẹn fún yà èyàn gbọ́dọ̀ wẹ̀ nígbà tí haidọ̀ yẹn bá parí gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam tanabi ni da'i salata qadra al-ayyami allati kunti tahidin anabi ni parun ti lásìkò ní dèédé àsìkò gbà tó o bá máa fi ń ṣe haidọ̀ tó o fi ń ṣe nǹkan oṣù fún magtẹ́sílì wa salli lẹ́yìn ìgbà yẹn kó wá wẹ̀ wa salli kó máa kírun lọ so hadith yìí ní tọ́ka fún wa pé obìnrin tí wọ́n ti ń ṣe haidọ̀ tún láti ẹlẹ́ọ̀kẹ́ẹ̀jì nínú nǹkan tí haidọ̀ máa sọ di túláàsì fún yàn òun náà ni albulug òun náà ni pé yẹn ti bàlágà obìnrin tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe haidọ̀ ní ṣe ó ti dọ̀nà yẹn pé obìnrin ti bàlágà nù wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ wọ́n ti sí fáìlì fún un obìnrin yẹn ti di kíni ó ti di mùkàlàfà ó ti dẹni tá a gbé wọ̀ kọ́ lọ́rùn nínú ẹ̀sìn Islam so inú ti haidọ̀ máa ṣe kíni ìdí máa sọ di ọ̀ràn yẹn nu. gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sọ pé la yakbalu Allahu salata haidin illa bi alábì ní Allah subhanahu wa ta'ala ò ní gba irun obìnrin tí má ti ń ṣe haidọ̀ yàtọ̀ tó ti bẹ̀rẹ̀ sí haidọ̀ tó ti bàlágà àyàfi kó lo khimar kí náà pè ní khimar òun náà ni aṣọ tóbi yóò dàbò orí rẹ̀ tí ó kọ́ba àyà rẹ̀ délẹ̀ so òun náà pè ní kíni khimar so ìyẹn ò túmọ̀ pé kóbìnrin ó bojú rẹ̀ o nítorí pé khimar léde lárúbáwá tóbìnrin bá fi téèyàn bá fi kọ́ba orí tó kọ́ba eré yàn ẹtí bá ní tó ti kọ́ba rẹ̀ dé àyà jilbab òun yóò ṣe kíni òun yóò bo délẹ̀ pátápátá wọn àwọn máa lò ó fúnra wọn kọ́dà khimar wọn máa lo láwà ní láwàní tó kùnú máa wé sórí àbí tá a máa dàbò tá a kàn dàbò ní báwọn alábá ti máa dàbò rí wọn wọn máa ń pè wọn ní khimar torí pé kíni gbogbo tí yẹn bá ti fi kọ́bà nǹkan òun náà pè ní kíni òun náà pè ní khimar so ibẹ̀ náà wọ́n ti yọ ọtí tí wọ́n pè ní khamru nítorí pé ilẹ̀ anna al-khamra tukhamiru al-akla ay tughatti iná ni pé ọtí tẹ́ ẹ rí wọn ní máa kọ́bà làákàyè ni ẹ̀ pé tó bá mu ti dání ti kò sí ní tí ò lè dáwó ẹ̀ ti bá wọn nísìnyí ẹ̀hẹ́n tó نعم آه فقد أوجب عليها السترة بحصول الحيض yàni ó ti di túláàsì fóbìnrin pé kó ṣe kíni kó máa kọ́ba ara rẹ̀ nígbà tí haidọ̀ bá ti bẹ̀rẹ̀ sí dé wàdàlà àlà àdínà tẹ̀kìlífà hasalabihi eléyìí túbọ̀ pé kíni ìgbéwọ̀ kọ́yọ̀ lọ́rùn ó ti ṣẹlẹ̀ látara kíni látara pé obìnrin bẹ̀rẹ̀ sí ṣe haidọ̀ wàyí náà máa yá hasulu dáríkà bilbulu a ti mọ̀ pé ìgbéwọ̀ kọ́yọ̀ lọ́rùn kò ní ṣẹlẹ̀ àyàgbà tí yẹn bá bàlágà so ó túmọ̀ pé haidọ̀ inú tí a máa fi mọ̀ pé obìnrin ti kíni obìnrin ti bàlágà òun náà ni kò ṣe haidọ̀ naam ẹlẹ́kẹ̀ẹ́ta nínú nǹkan tí haidọ̀ tá a tún máa lo haidọ̀ fún òun náà ni al-i'tidadu bihi òun náà ni tá a máa fi ṣe kíni a máa fi ṣe òǹkà ìdá ẹ nígbà tó obìnrin bá ń bá kọ obìnrin lẹ̀ nísìn tí ó fi ṣe òǹkà pé ìgbà wo ní fi dúró kó di pé kíni kó di pé mo kúrò ní ilé ọkọ fọ̀tàǹkọ́dìlẹ̀ ìdàta fàdàkọ́dì lè ìdá tó fi hákìlì mutallaqati wa nahwiha bilhaidi liman kana tahid so a mọ̀ pé ìdá ti parí àsìkò tóbìnrin máa fi dúró níta máa fi mọ̀ kó ti parí fóbìnrin òun náà ní pé pẹ̀lú kó ṣe kíni kó parí haidọ̀ rẹ̀ ó tún mọ̀ pé haidọ̀ inú sẹ́ ti ń ṣe òun náà ní pé a máa fi sóǹka ìgbà wo lóbìnrin ó fi ṣe kíni ni ó dúró máa nílé ọkọ tí ó fi wá kẹ́rù rẹ̀ jáde èyí ti máa ń ṣe lásìkò tá a wà ní ti tí wọ́n ní ó yá kẹ́rù rẹ̀ jáde ó ti kọ́ra wọn nánu ẹ́ láàrin ìjọ kan ó ti kẹ́rù rẹ̀ nánu òtún pàdé mọ́ so eléyìí yanni wọn ò ṣe kí ni wọn ò ṣe ìdá sanabi ni a ṣe tí Kùránì ni a ṣe wọn ò ṣe tó wáyé kí wọn ń ṣe ni tọ́lá kò ní kọ̀ láwùjọ wa tó wáyé tí wọn bá ṣe ìdá nílé rẹ ní sìnkúsù mẹ́ta wọn náà ló ń bọ ẹtì báyọ̀ nísìn ẹ ẹ sì dí kàkà fúnra yín ẹ̀jẹ̀ wà nulẹ̀ náà ni yóò padà sú ọ kò síbi òsè níbẹ̀ sú àbí tó wáyé pọ̀ kàn wọ́n bá ti wá dín náà ni pé tọ́ òtí wá sánà nù tọ́lọ́ ti pàṣẹ sí lókù ẹ àmọ́ pé oṣù kọ́ra oṣù kan kéèyàn jọ wà nulẹ̀ kẹwàá ni ẹ̀sìn ẹ̀ ní wá ẹ̀ ní dá yín má ẹ yóò mọ̀ wánú lé yóò wẹ̀ yóò wẹ̀ léwẹ̀ yóò jáde léwẹ̀ kọ́lọ́ lè jáde ń wò lójú rẹ̀ díẹ̀ kan ní tẹ́lẹ̀ ẹ̀ owó lè ní ẹ̀sìn máa wà bẹ̀ fà títí kóṣù kan kóṣù méjì kóṣù mẹ́ta so ẹ̀rí pé téèyàn bá observe ìdá yìí kẹ́ bó ṣe ká máa observe ẹ̀ yóò máa di réètì tọ́lá kùkù láwùjọ wa àwọn gbà tó jẹ́ pé kẹ́rù rẹ kẹ́rù rẹ o ti parí náà nu wọ́n ti kọ́ra wọn lẹ́nu òun náà ló fà á sí gbogbo irú eléyìí tó fi wọ́pọ̀ láwùjọ wa. naam wọ́n ní wọ́n liman kana tẹ̀hìd pẹ́ntì máa ń ti kánú ẹni tí o bá ti ṣe haidọ oṣù láfíkà oṣù mẹ́ta ni ẹni tí o bá ní oṣù mẹ́ta pé náà láá lò nígbà tí o bá ti ṣe haidọ láti mọ táfíkà oṣù náà láá fún rẹ níbàwọn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó báyìí pé wal mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru wọ́n ní obìnrin tẹ́ rí wọn sábà ti kọ́ lẹ̀ yàní yóò dúró nílé ọkọ rẹ̀ kò ní jáde kò ní kú nílé ọkọ yóò lo oṣù eh, yóò ṣe oṣù lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó ṣe kí ni síwájú kó tó wá kẹrù rẹ̀ yaani salasa haid ìtumọ̀ yìí náà ni pé salasa hiyad yóò ṣe haidọ̀ lẹ́ẹ̀mélòó fún ẹ̀mẹ́ta lẹ́gbàá tó bá ti wá ṣe haidọ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn tán ìgbà yẹn láti wá ṣe kí ni láti wá ṣe pé sọlá kò ti ti ṣẹlẹ̀ láàrin wọn naam alihukumu bíbá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí haidọ̀ máa sọ̀dọ̀ náà yàn

ẹ̀dì báwọn nífi nítorí pé áìdọ̀ tó ṣe wọ́n túmọ̀ pé kò sí nǹkan kánú rẹ̀ ẹ́ bó ṣe ń ṣe bí ó ṣe ń ṣe áìdọ̀ níṣẹ́ ó túmọ̀ pé kíni kò sóyún nú ẹ̀ tó pé sẹ́yìn bá ń ṣe áìdọ̀ lọ́wọ́ ẹ̀ tó máa ń bẹ́ẹ̀ nù yẹn kò ní ṣe áìdọ̀ nífi tí má yà jẹ́ ìrìn mìíní kìí ṣe ẹ̀jẹ̀ áìdọ̀ ní rí a bá débẹ̀ insha ubi wọ́n ní ẹni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ abẹ́ni tí ń ṣe nífàsì lọ́wọ́ ó wá mọ́ ó di kóhun ti pure ó ti clean síwájú kóhun ó tó wọ̀ wọ́n ní lazima ha antu sọ́lì azuhurọ́ wàlẹ̀ asọ̀rọ̀ min ha dàlẹ́ yàwó wọ́n ní rẹ̀ nígbà wọn ní sìn yóò ká ilà yóò kàlà sáré nígbà tó di bí aago mẹ́fà àbọ̀ ní sìn òrùn ti wọ̀ ó wá di kóhun ti mọ́ yóò ká ilà ọjọ́ yóò ti kí alásàrè ọjọ́ ẹ rí i pé àsìkò alásàrè ń bẹ́ńtà lásìkò yẹn yóò wá kí àyílà náà nígbà yóò tún sọ lásìkò rìn náà naam wọ́n ní wọ́n mọ̀ntọ́ hùrọ́t obìnrin tó bá tún wá mọ́ bákan náà mínìhùmá kò níbi haidu àbí níbi nifas kọ́bílà tulu ìlfàjìrì síwájú kí àlùfájàrí ó tó yọ làzima ha à ń tó sọ́ọ̀lì àlùmágírìbà wal ìṣá wọ́n ní yóò ṣe kíni yóò kí sọ̀látù àlùmágírìbì yóò kí sọ̀látù ìṣá min hadhihi al-layla ní alẹ́ ọjọ́ tá à ń sọ yìí lè à ń na waqta sọ̀láti àsáàníyá wọ́n ní torí pé àsìkò ìrun ẹlẹ́ẹ̀kejì yẹn ìtumọ̀ yẹn náà ni pé àsìkò àlásàrì àti àsìkò ìṣá ìtẹ́ríhun wákùtún lè sọ̀láàtì ùlà yóò máa jẹ́ àsìkò fúnra alákọ̀ọ́kọ́ náà fi hálì ọ̀dùn fún ẹni tó bá ní excuse irú obìnrin oníṣì ó ní excuse ẹ̀dí báwọn oníṣì abẹ́ni tó bá sùn níṣì ó náà ní excuse àmọ́ ọ̀tọ́ yìí pé ìwọ lọmọ tó ń bá káàkiri bóyá òun ti jẹ́ kan ni ọba ní òtí ah, ní kírun níṣì so eléyìí oníṣì kò lẹ́tọ̀ èyí wòye ṣe excuse dáàbọ̀ káàkùnú ṣẹ̀ríà Islam pé o sùn níṣì báyìí àbí kí náà gbókọ̀ rẹ̀ oṣù lọ lápèjúwe àbí bóyá haidọ̀ náà lápèjúwe ó wá dá sásìkò yẹn so eléyìí oníṣìí làwọn làwọn máa ń pè lẹ́ni tó ṣe ẹni tí ó ní excuse wàbí qala al-jumhur eléyìí òun náà làwọn tó pọ̀ jù náà olùmọ̀ òun náà ni wọ́n sọ so gẹ́gẹ́ bí Imam wa malik gẹ́gẹ́ bí imaamu wa shafi'i àti Imam wa ahmed rahimahumullah so n tí ogun wọn sọ nìyẹn pé tí obìnrin bá fi lè mára lẹ́yìn lásìkò àlásàrì àbí kórùn tó ṣe kíni kórùn tó wọ̀ so ó gbọ́dọ̀ ká ìlà tàlásàrì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá mára síwájú kí alifájàrí alifájúrù asọ́ọ̀dì alifájàrí ẹlẹ́ẹ̀kejì síwájú kótó segin ni síwájú kótó yọ tí ẹ bá fi lè mára yóò kí sọ̀látù magrib yóò sì kí sọ̀látù ìṣá fún ọjọ́ yẹn so na masala ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ náà ni a ti dúró pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala òun náà ni aqallu nifas wa aktharuhu aqallu nifas wa aktharuhu ẹ̀rí pa ti sọ̀rọ̀ nípa èyí tó kéré jù nínú haidọ̀ níbi ìjẹ́dógún sẹ́yìn a ti sọ̀rọ̀ nípa tiẹ̀ ipe èwo ló kéré jù nínú haidọ̀ tí ma sábà wá èwo ló sì pọ̀ jù so a sọ pé níta àmọ́ fi mà á ní níta lè fi mà á so àmọ́ bí bá ṣe máa ṣe kí ni bí bá ṣe máa wá so òun náà láà fi mà èwo ló kéré jù èwo ló pọ̀ jù so a ìtọ́ wa jẹ́ nífàsì tiẹ̀ ẹ̀jẹ̀ bímọ torí pé eléyìí ó ti padà wúwọ̀ káwọn obìnrin ó lágbọ́yé àwọn obìnrin míì bẹ nítorí pé wọ́n ti wò ó pé ogójì ọjọ́ lèèyàn fi ní kírun ẹsẹ̀ báwọn nísìn wọn ò wò ó pé ẹ̀jẹ̀ wá kò wá ogójì ọjọ́ ni yóò sàbí jòkó so eléyìí nídìí àlàyé kágbọ́ yìí dáadáa na afáàníla hadali akọ́lì nifas kò sí gbèdéke fún èyí tó kéré jù nínú nifas a ní tá a lè fi wọ́n ipe nifas o bóyá ìjọ kan ni bóyá ìjọ méjì ni bóyá wákàtí kan ni bóyá iye báyìí ni a ní tá a lè fi mọ́ li'annahu lam yarid fihi tahdid torí pé ààrẹ rí ààrẹ rí kankan la min al-Qur'an wala min as-sunnah tó sọ pé dédé yẹ báyìí òun náà ni ó máa wá faruji'a fihi ila al-wujud ìdá kan máa dára padà sí ni pé ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ náà ni ìwọ̀nba tó bá ti ṣẹlẹ̀ mọ́ fún wọ òun náà láàbì jẹ́kínni òun náà láàbì sùn kárẹ̀ tí ẹ bá wá lọ́jọ́ méjì ìtàbí sùn kárẹ̀ nù tí ẹ bá wá lọ́jọ́ mẹ́ta ìtàbí sùn kárẹ̀ nù tí ẹ bá wá lọ́jọ́ mẹ́rin ìtàbí sùn kárẹ̀ nù so bó bá ti wá ni títẹ̀ ò bá sì wá lóṣù kan ìtàbí sẹ́nu so a pé bí má ń wá òun náà láàbù ni wọ́n ní wọ̀kọ̀dù wújìdá kọ̀lí ìlànà wọ̀kẹ̀sí rọ̀ àwa a máa rí díẹ̀ a sì máa rí púpọ̀ ní ẹ̀jẹ̀ ìbímọ yìí wà kìtàrùhù amẹ́nu tá a mọ̀ ni pé gbogbo bá ti pọ̀ tó ogójì ọjọ́ gbogbo bá ti pọ̀ tó ogójì ni kò bá wà á lè kán níjọ́ méjì ó dá ó ti dáná nu bá kò ní kọjá ogójì ọjọ́ kọ́lá tirimidi alimami tirimidi rahimahullah wọ́n sọ pé ajma ahlul ilm wọ́n ní gbogbo olùmọ̀ pátápátá ni wọ́n fẹnu kò min ashabi nabi sallallahu alayhi wa sallam wọ́n látàyé àwọn sàbí ànábì wà man ba'dahum àtàwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàbí ànábì ala anna nufasa'a tada'u salata arba'ina yawman illa an tara tuhur qabla dhalik gbogbo wọn ni wọ́n fẹnu kò pé obìnrin tó bá bímọ yóò fìrún lẹ̀ fógójì ọjọ́ tí ò ní kírun àyàfi tó bá mọ́ síwájú gbà wọn tó bá di pé ẹ̀jẹ̀ wa má nǹkan míì ti wá tó jẹ́ pé nǹkan tó má ni tẹ́jẹ̀ bá ti sọ́ọ̀pù ẹ̀jẹ̀ bá wọn nísìn tó bá fi lè sọ́ọ̀pù síwájú ogójì ọjọ́ yìí so obìnrin ó ṣe kíni pàtàkì tẹ́sílú wọ̀túnṣọ́lì yóò lọ lè yóò sì máa kírun lọ. wàlẹ̀ hadithi umu salama wọ́n nítorí hadithu umu salama so àmọ́ hadith yẹn yàní hadith tó ṣe kí ni hadith tí ò ni so mọ̀kúfù ni kò tún wá ṣe kí ni kò tún wá lálàáfíà tó bá sábà gbé wá òun náà ni pé nítorí pé ìjìmá wo ṣe kí ni ó ti wá lórí ọ̀rọ̀ yẹn tá a bá ti rí ìjìmá ìjìmá ò gan lè dádó fúnra rẹ̀ gan gẹ́gẹ́ bí hujja wọ́n kàn ṣe kí ni wọ́n kàn dájú pẹ̀lú hadith ni pé àrí hadith àrí mọ̀kúfù kan tó náà ṣe ni tó sọ̀rọ̀ nípa tó jọba yẹn so lákin kò ṣe kí ni kò lálàáfíà kò kí ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ umu salama ni wọ́n ní umu salama ni kánà ti nufasa على عهد النبي صلى الله عليه وسلم تجلس أربعين يوما wọ́n ní nígbà yà ni umu salama nígbà yà nabi sallallahu alayhi wa sallam wọ́n ní obìnrin a máa jòkó lẹ̀ yàní kò ní kírun kò ní gbàwẹ̀ fún ogójì ọjọ́ so lakin asarun eh, eh, mawqufun da'if so a máa tiri ìjìmá ti at-Tirmidhi rahimahullah tí wọ́n gbé wá fún wa látàrí àwọn sàábé tóbi délé àwọn tí ìpè èyí tó pọ̀ jù nínú àsìkò tó mìíràn máa fi ń ṣe kíni tí máa fi dúró nígbà tó mìíràn máa rí ẹ̀jẹ̀ bí ma òun náà ní kíni òun náà ní ogójì ọjọ́ tóbìnrin bá wá rí lọ́jọ́ kan tó sì dá ajẹ́kó ti dá nánu àmọ́ ìmọ̀ wá ń ṣẹlẹ̀ ńgbà míì obìnrin lè rí ijọ́ méjì nísìnyí wá dá ó tó wá di bíjọ́ karùn-ún bá tún wá bẹ̀rẹ̀ padà so ẹ̀jẹ̀ bímọ náà ni ó sì kà á sí ẹ̀jẹ̀ báwọn nísìnyí so tó bá ti dá nísìnyí tó bá ti kó dá ó mà ṣe kínni <clears throat> ó mà kírun lọ tó bá tún wá wá láàrin ogójì ọjọ́ yẹn èyí ó ṣe kínni yóò tún fi ìrún lẹ̀ nítorí pé ó sì wà within yàtọ̀ ó sì wà láàrin gbèdéke ìgbà tí màá fi ń wá tó bá ti wá di lẹ́yìn ogójì ọjọ́ so ẹ̀jẹ̀ ti dúró so nǹkan tí máa wá ń gbà yẹn nísìnyí àníkà sí ẹ̀jẹ̀ ìbí mama so gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ haidọ̀ náà òun náà máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé òun là ń pè ní alìsíhádọ́ seko na lasala yi tabari jọnmi jọ pẹ̀lú yada allah subhanahu wa ta'ala الله وعلى نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم sọ ìbéèrè tán béèrè ni pé àkà pé tómìnir bá ń ṣe tí obìnrin bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ <coughs> wípé yóò gba àwẹ̀ yẹn padà nígbà míì so obìnrin tí máa wá ń fọ́mọ lọ́yàn lọ́wọ́ àbí tí ó wà nú oyún tó jẹ́ pé oyún yẹn ń dààmú ẹ̀ àbí ìfọmọlọ́yàn tí ń fọmọlọ́yàn nísìnyí ń dààmú ẹ̀ ìpè irú eléyìí eléyìí ìyapẹ́ inú wa ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ so àmọ́ yìí tí lọ́dọ̀ àwọn sọ̀hábà gan ìyàpẹ̀ níwà ń bẹ̀ so àmọ́ ìfi ọ̀dà ń kó tẹ̀wọ̀n wallahu ta'ala a'lam òun náà ni pé irú obìnrin báwọn yàní yóò fún èèyàn lóúnjẹ fún àwọn ọjọ́ yẹn ẹtì báwọn nìsín láwọn ọjọ́ tí ò fi gbáwẹ̀ yẹn àti lọ́jọ́ tí fi ń fọmọ lọ́yàn ni àbígbà tí ó fi wà ní oyún ni kò sì ní í ṣe kí ni kò sì ní í dá àwọn yẹn padà mọ́ ìyapa ẹnu pọ̀ lórí ẹ̀ pé ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀mí tán sọ pé yóò bọ̀ yẹn ń gbà àwọn yóò sùn dáwẹ̀ padà ẹtì àwọn mí bẹ̀ tán lọ bẹ́ẹ̀ so àwọn míì bẹ́ẹ̀ tó ń jọ pé wọ́n ní yóò ṣe kíni yóò dá àwọn yẹn padà ní kò ní ṣe kíni kò ní bọ́ yẹn so àmọ́ ìsí ó dà kó tẹ́ wọn so náà ni ọ̀rọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu àtàwọn míì náà àwọn sahaba radiyallahu anhum òun náà ni pé kíni ipe tó bá ti jẹ́ pé ń páyà fún ẹ̀mí ara rẹ̀ àbí ọmọ tí ń bẹ́nu ẹ̀ pé e tí òun bá jẹ nǹkan kan látàárọ̀ dálẹ́ àbí kíni ń kó nira bá so irú yóò ṣe kíni yóò bọ́ yẹn ẹ̀ yóò kò sí ní bá àwẹ̀yẹn padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ń tọ́ ọmọ lọ́wọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní àrùn tó jẹ́ pé àrùn tó jẹ́ pé nínú àdámọ́ àrùn tá a mọ̀ náà ni pé àrùn tí ì lọ ni ẹ ń bẹ́ẹ̀ bí ẹni tó ní chronic ulcer ulcer tó ní agbára débi pé láàrin ìṣẹ́jú mẹ́ta mẹ́rin wọ́n ti sọ ọmọ pé tọ̀ rabiskid sako ni ẹ má jẹ́ kẹ́nu rẹ̀ ó máa ṣe kíni <clears throat> ní gbogbo gbà ẹ a máa kan jẹ lẹ́mẹ̀wá tó bá fẹ́ ṣe kíni so irú eléyìí nísìnyí kò mọ̀gbà tí ó san so irú eléyìí náà kò ní gbàwẹ̀ ó sì máa ṣe kíni yóò sì máa fún yà ní oúnjẹ kò sì ní dáwọ̀ yẹn padà má so wallahu ta'ala a'lam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu